ní mini estate kan tí mo ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́ ẹ̀yìn ọ̀rẹ́ tí bá máa parí ilé yìí ah, tẹ bá débẹ̀ ẹ máa kí ajé kò kalẹ̀. àbọ̀ abálàwòkè irú ẹ̀ tí wọ́n pa má dà á kókókó lára ọ̀tá lè watch out for the super exciting blockbuster movie sugar boy. ẹ lè sugar boy. sugar boy one kanga one ọmọ ńlá mi ọmọ tó lálátọ̀ látọ̀ ni mí. sugar boy tó ń pè é yẹn ló jẹ́ o. orúkọ ẹni ìpalára ẹ̀ sugar boy tó ń jẹ́ ó hàn. a young man who is desperate to get wealthy has eventually do away with his hard desire when he was still living a lavish life with both young and the old ladies. wọ́n ló fẹ́ jẹ́ ń bẹ̀ kó ń ṣẹ́rú ẹ̀ ẹ̀rù àwa màmá màmá ni ìgbádùn wo rí lára àwọn ìyá yẹn. wọ́n ní ẹgbẹ́ ẹyẹ báyìí lẹ́yẹ ń wọ́tọ̀ náà. child abuse ni ẹ mẹ́ ní kí ṣubú àwọn ọmọ ọkùnrin síbẹ̀ yẹn. àwọn ìyá aláìjá ẹbí ẹ̀yìn báyìí ni máa ń ṣe. kí n bẹ́ẹ̀ bẹ sugar boy kò fẹ́ mú de dé bẹ́ẹ̀ sugar boy dẹ̀ ṣe kí ó dẹ̀ káyé jẹ. sugar boy a full of suspense drama comedy and many more. bá a ti ń sọ abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹrẹbẹ náà ní fi sugar boy sugar boy Sugar boy, níyà rẹ̀ pariwo. ẹ̀ẹ́ eh, ṣúgà bọ̀ì ò dáàbò rẹ. bámi ó kùn kínní kan máa ń pe wèrè olórí bùkún. ẹni tí ń wà mí. èèyàn ń rún ìyá rẹ ìyá rẹ ní ń lo ẹ̀mẹ́fà ń lo ẹ̀mẹ́je láti pé èèyàn gbèrò lọ gbèrò bọ̀. ibi nẹ́ẹ̀ ọ ibi ayọ̀ ni má dẹ̀ bá yọ̀ mí jẹ. ẹ jọ tó ránṣẹ́ bàmí rí ọ̀nà kan ìdí wọn gáàgáà lẹ́yìn iwájú wọn ṣe kọ́rọ́bó. <laughs> wọ́n jẹ́ fún wọn nulẹ̀. produced by Akeem Adeyemi directed by Muyideen S. Ayinde ẹ̀rà kẹwò kẹjẹ ọgbọ́n coming soon. kí lẹ kó sí. aṣọ. pẹ̀lú tẹ́ ẹ kó sí bẹ́ẹ̀ bá bọ́ sáré àjọ ògbò yín o. àjọ ògbò bàbá yìí. sugar boy wà kan one. wọn wọn máa gbọ́n títí wọn lè gbọ́n tán. àṣẹ ló yí pípa gan sugar boy Yeah. kálukú bá kán rí mi sí òhò ẹ wo mi gbogbo ojú ẹ̀yìn gbogbo nǹkan tí mo sáré gbogbo ẹ ló ti gba lọ́wọ́ mi. ṣé kò sáwọn ọlọ́pàá ń bẹ̀ ni. àwọn àbẹ agbára wọn ò mọ́ ni. my god oya let's go. mi lọ́wọ́ mi lọ́ mi lọ́ mi lọ́ mi lọ́ sí. ṣé ẹ rí fọ ibo ram lọwẹ a máa gbúdọ̀ fọ̀nbù kẹ́ ẹ bá fọ̀nbù ah, ṣé má tẹ́ o á dẹ̀ gbúdọ̀ tẹ́ o ṣé wọ́n ń gbọ́ mi náà á gbọ́dọ̀ tẹ́ o ó yá ẹ kọrin mi. ẹ wẹ sóò. Eh, let's go. o ẹ̀wọ̀n tó ẹkú òní o we should appreciate them. It's not your fault now. We should gather at the school now yóò wọ kó níbi tá à ń how many minutes la máa take. not necessary gbogbo tí ẹ tára àti sọdí. jẹ́ ká fojú débẹ̀.

ẹ má bínú pé a intrude èmi àtàwọn ọ̀rẹ́ mi là ń kọjá la bá gbọ́ ni pé a. Ah, orin ìlú mi náà ń kan bíbà gẹ́gẹ́ bí ọmọ ìjẹ̀bú mo wá ní kí n yà kí n kí yín o kí ni ẹ ṣe ń ṣe rehearsal yìí ni. ojú di ọba rẹ̀ ń bọ̀ lọ́nà. ẹ jọ ẹ máa ṣe favour kan fún mi ṣé lè tún bá mi kọ orin èmi gan fẹ́ bá yín jó. àyè ayé wa mo gbóyìn èmòrè Lagos gúdúmọ̀rì mo gbó bàbá. ẹ ti lè di o. apárí iṣẹ́ àgbàlẹ̀ rẹ̀ iṣẹ́ èdè ọlọ́run má bá ń pèsè rẹ̀ àmì ìṣẹ́ alálùbáríkà rẹ̀ àpèsè rẹ̀ ẹ ṣe lè dúpẹ́ lọ́wọ́ wérí mi ti rìn o mo ti dààmú jìnnà ah kí n ra bá ọkùnrin kan mánu yẹn fọ dídá wọn kọ paṣọ àwọn ọmọ níjẹ̀bú òde kí n ra gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ah mo ti dààmú jìnnà. Um, ọmọ jẹ̀búrí wọ̀ wá. jẹ̀búrí mi wà. ọmọ jẹ̀búrí mi wà. ẹ ooo ọmọdé mi ara ò wá jà. question tiwa balance báyìí ó yẹ ṣé àkàrà erépa wà àbí àkàrà olóròró mọ̀fọ́ kẹ́ ẹ bá ti rí ìwé nojú náà wẹ̀ tí mọ̀fọ́ àkàrà ilé kúrò ń wa àkàrà olóró ṣó máa funfun nẹ́nẹ́nẹ́nẹ́ bọ́ọ̀ ní káfọ́nì rẹ̀ ní typhoid. Can we just have a look? ẹ máa ń fọwọ́ wọn mú ẹ̀wọ̀n olóyìnbó náà lè máa ń fọ́ ká máa lò fẹ́ẹ̀kì newspaper ìwé mo náà mo lè lọ sí kúlù wọn fọ dédé newspaper wọnú. Hello, honey pie. Hello, hello, hello. Hello, hello, hello. Hello. Hello. Hello. Ọmọ yẹn ní lọ sọ pé àkàrà gbọ́ mẹ́lẹ̀ tó ti wọlé wá. Ó dájú. Máyì, this is sweet. Àti alákàrà. Ẹ̀rọ náà mú náà. Àkàrà kọ́kọ́ ló lè ṣe ọ̀nà ìṣẹ́ ìrìn àmọ́ sọ wà. Ẹ mú bẹ́ẹ̀. Ṣé àlè rí small chops ni? Small chops. small shops. Ah, ah, okay, okay, okay. okay. ṣé o lè bá wa ṣe bíi beef roll or egg roll àwọn roll roll. Mm, ní sòrò before the rolls kí ni gbogbo àkàrà tó ń kí bọ̀mù lẹ́nu you're not even romantic at all. jọ̀ọ́ tọrọ lọ ṣé wàá mú mi lọ síbi tó ti ń ta bọ́gà àti ice cream nínú ìlú yìí. no ní sòrò ìwọ tó rákàrà ṣé o lè rí bọ́gà. ọjọ́ jákàrà sáyé ẹ̀ ṣé fún ẹ sí. Mm, ah kẹ́ ẹ bá jákàrà wẹ́ẹ̀ pẹ̀lú gàrí ìjẹ̀bù kẹ́ wá wómi tuntun náà hmm, olúwayé mi o kẹ́ ẹ bá mu tán wáyé kẹ́ wá sùn kọ́ bá jí mi wẹ́nì dáhùn. mi á dáhùn bá jí mi o tó bá jí mi ọlọ́run jẹ́ kémi dáhùn. mi á dáhùn bẹ́ẹ̀ ti rí kọ́sítọ́mà tó gbé kàrà lọ. Ah, c'est pas, tout est mon taille. Daddy, ikú ọmọ dáàdì ooo ikú ọmọ dáàdì ọmọ ògbọ́n ẹni o kí ló pa mọ́ tí o pa ooo. ẹ káwọn sá. àbá báwo ni. kò bá ń sà. ẹ̀yin ti jẹun. mo jẹ sá bàbá. ẹ ti jẹun. mo jẹ sá bàbá mi <laughs> kẹ́mi yóò ṣe slow sá. <laughs> ọ̀gá àṣìṣe. Ah, ẹ gbà mí ọmọ ìfẹ́ pa mí ó fẹ́ sọ mí dẹrù gùn ṣé ó dìgbà tó bá fọ́ ọgbà owó nílé tán. madam no vex as i wan carry the thing na even for my hand come break. shut up ìwé ìwọ lọ́hùn mo dẹ̀ àtìgbà tó ti mú ẹ wọnú ilé ìmọ̀tìmọ̀ pẹ́sẹ̀ ò dáa irú kí lè ní ìsìn. báwo oh, my dear. o ò rí kan sí kó tó gbà ọmọ tí ò bá ti gbọ́rọ̀ ìfọ́tí náà máa ń jẹ mo mọ̀ pé tí ò bá ṣẹ̀ ò ah, kàn nílé fọ etí ẹ̀ náà ẹ kí ló ṣe náà. wo lẹ my dear gbogbo àwọn onílé ló ti fọ́ tán kókò gbé kọ́ọ̀pù láti bíi kó gbé lọ sọ́hún yẹn òun ló tún fọ́ sí i. Eh, mo must you spoil our things. i'm sorry sir sorry please. don't be sorry it's my fault. ìwọ ló kọ́ ọ̀sẹ̀ náà nígbà tó jẹ́ pé o lọ owó ọmọ tó fẹ́ mú wálé ó di kàlàbà oníkàlàbà ló fẹ́ ẹ torí èdè wọn ni kíníkan kíníkan ni ọmọ bẹ́ẹ̀ ṣe ọmọ oúnjẹ ṣe ó yẹ mi ò mọ oúnjẹ ṣe tó kò yé mi ó fi gbé kíní burúkú yìí tó gbé wálé wá bá mi. Did, you hear that? Yes, okay, yes, yes. She is blaming me because I employed you, a Kalaba woman. Sorry, sir. Sorry, okay, please. Now, this is my own say. This is what I'm going to say. If this kind of a thing happen again, madam, I will sack you. I'm sorry, sir. I'm sorry. All right. Okay, okay. Good. Sorry, See sir. That. Madam, I'm sorry. Let's go. In the midst of happiness, there must be a way to I'm going to Singoto perpetually to God Elédùmarè wà wà. ó máa ó máa bad gan so nǹkan tí mo fẹ́ sọ fún ẹ sì kì í ṣàkàrà nìkan o lọ́ọ̀ tètè máa ṣe tutorial sí wọ́n ṣe ń ṣe meat pie wọ́n ṣe ń ṣe burger tí wọ́n ṣe fish roll kò yẹ sí gbogbo ẹ̀ ló máa gbé wá lálẹ́ ẹjọ́ yẹn. ẹ mi mú dèdè náà àmọ́ mo máa kọ́ máa ṣe. ẹ meat pie mọ gbogbo ẹ tó yẹ jẹ àwọn ijó jẹpẹ ọ̀rọ̀ ti ijó jẹpẹ tó náà. ẹ ẹ a máa jó a máa ṣe bí ń bọ̀ ọ̀rọ̀ ọ̀sán yẹn yé mi ṣé ìṣọmọ ìfọ̀n máa ti kó àjọ yẹn hùn. kí màá ṣe wáyé kébà kówó lọ mi lè pera mi sí méjì àbí kí màá ṣe ra mi kí n ra dákàrà kí n ra fowó ránṣẹ́ jẹun jẹun kó lọ ó lè sòwò. kí ṣe kéyìn ọrùn ṣe ẹnu kó sọ kó sáré kó tí kàrá yẹ kó lọ. kí n fọ kó dákàrà rẹ kí n ra jẹ nǹkan o ti lè ti ṣọ́ọ̀tì. kó o ṣọ́ọ̀tì yẹn wá sí o má sì sun jù fọ kó kó báńtù yẹn kó kó lọ kó lọ kó dúró kó dànù. o èsì rà máa ṣe jọ kó lọ. Ah, kí n ra tún ṣọ́ọ̀tì lẹ́nu rẹ̀. yé mi bá mi kéde kẹ́hàn jiyàn ní ọ̀rọ̀ mi wáyé ah, ah. ṣé kí n ti kó wájọ lọ parí máa kó lọ náà mo promise wọn kí n bá kó lọ náà má kó de náà yín àtàlàfẹ́ ẹ sunkún rẹ̀ máa ṣòwò náà. alágẹ̀ mọ̀ ń gbọ́ ẹ sunkún rẹ̀ máa ṣòwò. wo ti gbọ́ wo ti gbọ́ bá ń kó lọ pa fọyín táwa yìí má gbàjọ o mílíọ̀nù yẹn bá wà yìí kò má dé dòtò tó máa máa ríra o. àṣìyẹ táwa yìí má gbàjọ o kò dé sọ náà. So hope the journey was not too hectic. At all, at all. Stop. Oh, all right, dear. Oh. I'm sorry. Ṣẹ́rù bá ẹ ni, etí mi bá ti ṣe àwọn reactions yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àwọn èèyàn kì í really understand nǹkan tí mò ń try láti sọ. Bí ìdẹ̀ ṣe ṣe yìí, ó yẹ kó ti yẹ torí pọ́n ní tèmi. Only onítèmi five and six ni wọ so ó ti mọ̀ wá mi ó ti yí ẹ. sọlá i don't understand what you're talking about o kò wọlé o dẹ̀ ń ṣe gíragíra girigiri o gbá tí kò you don't need all this now. what do you mean you don't understand what i'm saying you understand what i'm saying perfectly o lè sọ mi o understand nǹkan tí mo sọ. òun embarrass lady yìí náà. i am not embarrassed i don't have to stand up ah ṣọkọ mi sí mi bts me out kọ́ ni mo jókòó ìwọ kọ́ lọ́kọ́ lù sí mi ni mo ti kọ́kọ́ ni pé mi ò ṣe mo dẹ̀ ti sọ fún ẹ mo tún sọ fún ẹ sí pé mo ṣe mo ṣe gidi gan ni o mo ṣe. this is my wife to be. ẹ tani ìyàwó ẹ kí ni mo gbọ́dọ̀ pé ìyá kí ni. young lady ìgbà tó tó tètè sọ pé òun bá ẹni tó lè máa ṣe sọ pé òun máa ṣe wọ́n fi nìyọ sọ pé o ò jẹ. mo ti jẹ mo ti jẹ o mo ti jẹ èmi ni mo ní kọ́ mi o mo ti jẹ mo ti jẹ mo ti jẹ èmi ni mo ní kọ́ mi bá sọ fún ẹ pé iná ń jó lórí omi, ìwọ ṣe sọ fún mi pé kí n kó ẹ̀wà. Mo ti sọ fún ẹ times without number, I'm a change man. Má máa fojú tẹ́lẹ̀, má máa fi wò mí mọ́ fine mi ò mọ̀ pé bí abípè mà àti àjọ máa serve ní same state. ẹ nǹkan tó wá ń ṣẹlẹ̀ ń kàn gọ̀gàn that terrible thing wey happen o fẹ́ sọ pé o mọ̀ pa ẹ̀. mi ò mọ ọkàn pa ẹ̀ náà. o mọ̀ pa ẹ̀. ikú ọmọ dáàdì. ikú ọmọ dáàdì. a sọ nǹkan tó ń dùn mí fún ẹ lọ́kàn ojú burúkú tó fi wò mí kó yí padà. gbogbo nǹkan tó ń sọ̀rọ̀ rẹ ò létí mi ṣé o fẹ́ sọ pé o mọ̀ pa gbogbo pátá skul gbogbo ibi tó dàrú yẹn o wá <laughs> ìwọ ìwọ tí mo mọ̀. oríṣiríṣi lè máa ń dánwò nínú káàpù and no trusty people. mi ò. iye ẹ ẹ ẹ ẹ jọ ẹ jọ ẹ jọ ah! ah, ah, ta ló rẹ bí báyìí. ẹ jọ ẹ jọ yẹn. bọ́ǹgbà bọ́ǹgbà bọ́ǹgbà. ikú ọmọdé àjò. ẹ jọ sísọ solution. ọmọ dáàdì. Ah! èyí tún jẹ́ kí come on, come on, come on, come on, come on, come on, come on, come balẹ̀. jẹ́ngbọ́n ẹ̀kọ́ sí kẹ́fọ́ iṣẹ́ lẹ́wà yìí. ẹ ẹ mọ bínú yé mi ẹ̀wọ̀n ẹ̀rẹ̀ fọ́ ojú rẹ̀ mi ojú ṣàánú. bẹ́ẹ̀ ti ṣàánú mi jọ́ kínní àná kẹ́ ẹ gbà mí rúlé ọmọkùnrin kan rí mo pàdé lójú ọ̀nà ní kìrìkìrì lọ ṣé ijó bùṣọ lẹ́sẹ̀ ní kí mi náà fọ ah, ejò ah ọgbà mi rí mo mi mú gbà rí mo sọ gbà nù kí mo dá dèdè lẹ́nu. ìgbà ṣe kiri. ewúrẹ́ rẹ̀ kọ́ ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ ah. fún ọ. ṣèbí mo sọ fún yín báyìí lẹ́ bọ́ ọmọ olórí burúkú ìjẹ́ ọmọ òfòlọ́mọ eléyìí tẹ́bà pé ó máa kiri lọ kò ní rákàǹtì ṣe ó máa lọ lọ́lọ́lá ó máa ń ṣe ní òṣè olórí burúkú ó wá ń mú ọ̀rẹ́ àkàrà ó lọ dànù rákàǹtì ṣe sọ pé lórí burúkú ni yàrá ìyá ẹ̀. ọ̀yàwó mi làwọn ìyá ẹ̀ ẹ̀ ẹ̀ mú wẹ̀rẹ̀ ẹ̀ mú wẹ̀rẹ̀ àti ilẹ̀ ẹ̀ sí ilẹ̀ olórí burúkú ni ìyá ẹ̀ ó ṣì ẹ̀ ní ó ṣì ẹ̀ ní ìyá ẹ̀ olórí burúkú dábàá ti fún wẹ̀yẹ̀ láàrin ìjọba ọkọ̀rẹ́ lórí burúkú lẹ́yìn wọ́n àkáǹtì wo lẹ wá níṣẹ́. fi tọ́lá sílẹ̀ nǹkan tí mò ń bá sọ tí kò pẹ́ tó bá yá ó máa lẹ́yìn torí. ọ̀rọ̀ tọ́lá ẹ̀rù ń bà mí fún ibi tó ń bọ̀ rẹ̀ lẹ̀ because <laughs> ọ̀rọ̀ ẹ̀ ó fẹ́ dàbí ajá tí ọlọ́dẹ ń wíìzù sí tí kò gbọ́ you know kó má kàn jeopardize life for nothing sake. did you hear that you hear that o gbọ́ nǹkan tó sọ èmi jeopardy me okay yes na kò má kò jeopardize that because àwọn bẹ sọ̀rọ̀ ń sìn o gbọ́ mi ì lè rí nọ́ọ̀lẹ̀ kí ni kò tọwọ́ bọ̀ tí ọlọ́dẹ bá wíṣẹ́ tájà ò bá gbọ́ á kàn sọ dájá ọ̀nà mọ́tò anything can happen mi ò dẹ̀ wí ìṣirò nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ. tọ́lá mo ti sọ fún yín pé o ò ní ìdá tí máa listen sí everybody nǹkan tèmi ọmọ yẹmi bá ní pé kò ṣe nǹkan tó máa ṣe gangan nìyẹn. ok o. ó fọ́ ni o ìwọ mass communicator ni ìwọ gọgọ fẹlẹ ló máa ń jà láti you know publicizing advertising wáyé tó ṣe fẹ́ káwọn yẹn máa fi kọ́rọ̀ sọ. So ìyá tó bí mi tó dẹ̀jẹ̀ lé mi lórí tí mo mọ ọyàn ẹ̀ méjèèjì tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ó máa ń pè mí jókòó ni ó máa bí mi ni pé ṣé mo lè sọ̀rọ̀ àbí mi ò lè sọ̀rọ̀ tí bá sọ fún mọ́mì mi pé wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ah mi kò lè sọ pé wọn ò bí wọn re ni mi lè ní wọn ò bí mẹ́tàlá wọn re ni kọ́ má dáhùn wọn ò bí wọn re kọ́ sọ̀rọ̀ ọ́ má dákẹ́ ni. ìwọ ò tiẹ̀ béèrè ojúlówó mi o kò mú ọwọ́ ni o kò ń làbò ní wọ́lá gbàǹgà ah, just like that torí pàtijọ́ wọ́ uniform. Um, no respect. ẹ̀yin gangan lẹ ń gbé àwọn èèyàn jáde people like Abike Dabiri women of prestige wá jẹ́ kẹ́nìkan máa fi ẹ̀kọ́ rẹ̀ ó ní kíní kan máa ń pè ní terms yẹn something like mass kí ni. heterogeneous audience la máa ń pè. kí ni yẹn mean. large audience nìyẹn nǹkan tó ń pè gangan nìyẹn. but really nǹkan tí mo fẹ́ advice ẹ fún as a friend as my love my bestie. èmi máa advice kò pé kọ́lá. èso gbèsè kọ́nà kó jẹ́ ìwà tiẹ̀ bàbá béèrè rẹ pé ṣé o ṣì ń fẹ́ mi o àbó o ṣì fẹ́ fẹ́ mi o àbá ṣì ń fẹ́ o let him know your take. At least you would have an insight into this relationship. You won't be having relationship on a blind eye. Ìpè Kọ́lá ṣá. Ẹni tẹ́jọ́ ti ṣan jẹ. Ejò ṣan jẹ. Mm, ejò ṣan jẹ ìgbà tó pè mí báyìí ṣe nínú mi dùn mo jó. tọ́lá ṣé kìí ṣe kò ṣe pè fún. kílódé eh, tó fi ń sọ̀rọ̀ báyìí àtìlẹ́ kan tá wàá ń bíbá mi ìṣàsàn kankan mi ìpariwo mi ìṣe wàhálà ṣé mo jọyàn tó lè ṣépè fẹ́yàn ni. mi ò ṣépè fún o ṣùgbọ́n ẹlẹ́dàá mi ò gbà ẹlẹ́dàá mi ń jà. ẹlẹ́dàá ẹ le operation fire for fire lẹ́lẹ́dà mi. ẹlẹ́dà strong. blonde kú ẹlẹ́dà lè kú kó máa fire àwọn tó bá ń sọ. dáàdì ikú ọmọ dáàdì ooo ikú ọmọ dáàdì ọmọ ògbọ́n ẹni òkú kí ló pọ̀ mọ́ tí o pa ooo ikú ọmọ dáàdì ooo we back we back daddy. Copper short, Copper we. Copper we wa dáàdì ọba wíwí ẹkọ òdìbà ah, ọba jami wíwá wíwá wo bora bora kò sọmọ náà. ọba jami ẹ sábà gbé báàgì rí. a ti jẹ. a ti jẹ bàbá. ẹ jẹ ẹ kó báàgì ọ̀rẹ́ ẹ̀ wàràkà ti kọ. ẹni ọmọ bá sí ẹni ọmọ bá sí. What up, Ore? I'm here, man. What's up? Ọmọ àgbòrò ló ń ṣe gbòrò. Yeah, so báwo ni kí ni mo dé bá? Ọmọ town kó wá lóun wò yìí. Ọmọ town? Yeah. Oh, okay. Jẹ́ kó mọ̀ yẹn. Sandra lórúkọ mi. And I'm Cynthia. Cynthia, okay. All right, good. Oúnjẹ kan máa ń súnyàn, ṣé you understand me? Yọ̀ǹde máa ń exchange oúnjẹ. So mo fẹ́ kó ẹjọ́ lọ sùn lálẹ́, you understand me? Sùn. Òun ò nílé ni. Nà bí yẹn kọ́ ah, ah, ilé kọ́ ni wọ́n ń sùn láti jọ yìí o lè lọ go tẹ̀ lálẹ́ yìí. why you dey talk like this? You know say I get person wey I wan marry. Ìwọ náà sọ pé to be. Eh. He is not yet wife. Marry don marry ẹni tó ti ń gbé pẹ̀lú mi what else are you doing ló tún kù? Ah, together already now. Jàyé ẹ̀ máa yí. Ah ah i no dey do mix all these things together jẹ́ kí ọ̀hún lè wọ́n lè ṣe bó o máa ṣe gbogbo kọ́ńdó sọ́dọ̀ ẹ̀. wéètì eh, babies ẹ má bínú o eh, ṣe à distract yín <laughs> eh, ẹ fi kù rẹ ẹ fi kù no problem ká mú nǹkan gbà yẹn no problem. <laughs> tá a bá ti jẹ nǹkan a tún máa mú nǹkan ah, ẹ gbàgbé. Yeah, that's, That's, that's what's up. uh Sorry, your cup. Yes. O de wa ń dá mi dúró látàárọ̀. Mi ìsẹ̀ ní ìkọ̀tẹ́ kó máa tẹ̀jẹ́ kó rí mi wú bíbá rárá. Kí ló yẹ fa ọgbọ́n òṣì náà? Máa ní sùúrù o. Ní sùúrù fún kíni? Dúró ná. Ṣé fẹ́ fi Bẹ̀lẹ́lá land ṣé fẹ́ fi wé ọba wọlé ni? Àbí kí ló yẹ fa ọgbọ́n òṣì náà? Èmi ọ̀la ìgbéwò burúkú ìbáyìí o. Àà ah, ah, irú òṣì wo nìyẹn? Mi ìdí gíláàsì yẹn tó wá toast yẹ o. Máa ní sùúrù o. Ọba wàlẹ̀ tó ń sọ yẹn. Àárín jìnnà ni o. Tó bá rìn jìnnà, wàá dí pẹ́pẹ́yẹ tó pọn òun sọ̀rọ̀ tí ò tiẹ̀ make sense rárá kí ló ń ṣe ẹṣin kankan wọ́ọ̀rì ẹ̀ ni kò ń ṣẹ̀bi ẹ̀ ná àà ah, ah. ó yẹ kí ti wẹ̀ láti sàlẹ̀ bàtẹ́ kí tó mọ réèyàn tó jẹ́. mo ti mọ nǹkan tí máa ṣe fún ẹ máa máa mú déètì ni kí n tó pè ẹ. wàá máa mú déètì kó tó máa pè mí kí ló mean orí ẹ ti dàrú kò ń ṣẹ̀bi ẹ ṣẹ̀bi ẹ wá ní ìfẹ́ ló ń ṣe èrè ìwọ ṣerú ẹ náà ti ẹ Hey, you were telling me about something on phone yesterday night. Yeah, eh, ṣé mo náà mo fẹ́ sọ tó o fi ń gbé gbogbo àwọn ọ̀rọ̀ eh, eh, Popsi mà ni Popsi ló pè mí ní like two days ago mọ́ àná ni wọ́n sọ pé àwọn properties wọn tó ń will fún mi fifty percent yẹn pé no more fifty percent pé àwọn fẹ́ add twenty five so making seventy five percent eh, of his property dey now belong to me when he dies. When he call. No being the only child so mo àwọn family members n or something but wọ́n ní pé na only me o oh, seventy five I was like okay no problem I will manage this man. so when you ni dáàdi daddy be yeah. Even the corner, possibly bi. o laburo lẹ́gbọ̀n. no no no no <laughs> That's why you oh. <laughs> don't nítorí ẹ̀gọ́ ni mo ṣe Maybe we, you know afọ gbẹ́niwé oh, but jẹ́ bọ̀ kì í ṣe bí ètò ń sọ yìí o. hello oya yeah, what's the problem kíni mo ń ṣe assignment kan bí lọ when i'm done when i'm done sandy no wà ń really ó máa jọ owó <laughs> just give me in the next few days máa arrive síbẹ̀ yẹn ah no problem no problem yeah mo jẹ trust me <laughs> All alright <laughs> sandry another business don dey for grand i be your mama. ẹyin babies ìgbádùn la máa jẹ kó ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mí ni lábẹ́ ṣe will new properties fún. kí ló tọ́. i'm not kidding at all this reality honestly speaking so tí ẹ bá fẹ́ mú nǹkan sí ẹ béèrè o congratulations my brother congratulations. nǹkan tó ń sọ fún mi sí ni pé kí n kó kó kó ń bẹ́ẹ̀ àbí. wo má fi yẹn mú mi mọ́lẹ̀ o má fi yẹn mú mi mọ́lẹ̀ rárá àwọn ọ̀rẹ́ mi gbọ́dọ̀ débi báyìí kọ́ wá rí pé bomo àwọn kan tó fún mi malt nǹkan tí wọ́n náà mú ṣáyẹlélé àbí nǹkan mi. ó dà máa kó kúrò ó ti yẹ. ẹ kí ló wá ń ṣẹlẹ̀ báyìí. bàbá ṣe tán sìn and lọ Stafford Bridge. ọjà ọjà tàbá tó wá ṣe tán à ń lọ new camp. a ah, kò dáràn àwọn ọ̀tá mi ayé wọn ti bàjẹ́. ṣé o mọ̀ pé o ní onídàwọn dancers kan. dancers oh that musical video ta fẹ́ oh, promote. ẹ eh, àwọn ni mo àwọn ọgbẹ they are dancers. ṣé wọn lè tún jó ni. they are dancing honestly. Uh, they should they should do something. babies wọn ní kẹ́ prove ara yín ni o. <laughs> kí ló ń wo. mo wà pẹ̀lú ẹ̀. àwọn ilé ìwé ojú kiri mo ní o mo <laughs> ti ní. ohun tí àgbà rí bọ́mọdé kan bá gorí pẹ̀tẹ́sì kò lè rí àfi kó jábọ́ èmi ni mo bí ẹ ohun tí mo bá dẹ̀ sọ lẹ́nu jáde òun ló yẹ kó tẹ̀lé ohun tí bá fẹ́ ló yẹ kó bá mi fẹ́ o. mo fẹ́ kó jókòó ara ẹ̀ jẹ́ ìwọ yìí máa wòran nítorí pé mo mọ̀ wípé ọlọ́run tèmi kò ní fi mí sílẹ̀ ìyanu sì máa ṣẹlẹ̀ ẹ fi sílẹ̀ torí tá a bá rọra máa wòran ká jẹ́ kọ́lọ́run ṣe ìyanu <laughs> ọ̀kan làwọn tá a bá ní bẹ́jọ́ bá ṣe gùn ní ká ṣe dáná sun. a sun lé mọ̀ ni. so ìwọ ọ̀la ìdí àbí god. mami no kí láǹfààní ejò náà kí lóyún tí wọ́n sun ejò nígbà tí ejò wà láyé gan kí láǹfààní ẹ̀ gangan ah mami bóyá ẹ gbọ́ mi dáadáa bí àmì ò kéré mọ̀ ṣé bẹ́ẹ̀ lẹ sọ story fún mi uh, during the predicaments tribulations and all that torí májíà lásì yá májíà lọ fà náà kí lóyún tẹ wá bírù mi ń gbà yẹn mi ò lè lajú mi ńlẹ̀ kan máa tójú mi yàn mí mẹ́bọ̀ o wọ́n fà tó wà bẹ́ẹ̀ ni mi ò ní gbà o now ẹ̀yin lẹ sọ̀rọ̀ kan ẹ̀yin ọgbẹ́ nìkan ò jọ ìmọ̀ràn ẹnìkan ò jọ bọ̀rọ̀bọ̀rọ̀ fine tẹ́yìn àgbàlagbà bá tẹ wà ní idea ọmọdé náà ní ideas ẹ jẹ́ káwa náà mú idea wa wá ẹ jẹ́ ká implement ideas kẹ́yìn dé embrace ẹ̀ ó tán kájọ fi ideas sínú idea ó tán àbọ̀ ìwà nìyẹn. ṣé pé o láì dí a. àgán ọbẹ̀ èdè ṣe wọ láì dí a. ọ̀kan láwọn àmọ́ erin ò ní fọn kọ́mọnú ẹ̀ tó fọn. Ah, simultaneously ọjọ́ máa ń fún pọ̀ bó ṣe máa ń wà rẹ̀ mọ́mì ẹ jẹ́ kí èmi sọ kinní kan fún yín àní gbogbo asset bàbá tí wọ́n jọ bí wa wọ́n ti gbé fún bọ̀bọ̀ ìtọ́nà almost seventy percent of the asset so dìgbà tó bá gbé gbogbo ilé VGC Magodo fóònù kan tán kan wá sọ pé ìjú ìṣàgáyẹnsá ẹnìkan ló kù fẹ́mi níbo lè fẹ́ fojú sí èmi ò lè gbà o ẹ máa lọ ọbẹ̀ mami o ẹ máa lọ ní o ojú àgbo làwọn fi ń gba ọbẹ̀ sọ fún màmí ẹ máa lọ ní o mi ò lè lọ bí kankan kí n lọ síbẹ̀. kí ajíṣafẹ́ kó tún yẹ̀yẹ́ mi èmi kọ́ ṣàjọkọ̀ ara ẹni bá ti bẹ sábà ni kò máa gbọ́. ẹ fẹ́ kó yẹ̀yẹ́ yín bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí mi kú lọ yẹ̀yẹ́ yín ẹ jẹ́ yẹ̀yẹ́ yín ẹ jẹ́ kí n lọ má lọ bẹ̀ kí mi má lọ. má lọ tí mo ti lọ. má lọ ni mo sọ fún ọ. mo ti dé bẹ́ẹ̀ má mi. ẹ ẹ wọ ọkọ náà ṣọ́nà pé mo sọ fún ẹ pé kò má lọ má lọ yẹ̀yẹ́ mi o. mọ́ mi báwọn bọ̀dá mi ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n ṣe ń já gbogbo yín lórí ẹ̀kọ́ ni wọ́n kọ́ èmi àbúrò wọn. èmi ò mọ èmi ò mọ wọ́n dẹ̀ sọ fún wípé kó má lọ síbẹ̀ kò dẹ̀ fẹ́ gbọ́ nítorí ajíṣafẹ́ tó rí yẹn èèyàn burúkú ni ó kò fa àwọn èèyàn bóra lásán ni bí ìfẹ́ kó tiẹ̀ lọ́dárúkọ mi lágbègbè mi tó gbé yẹn mọ́ ẹ ọkọ làwọn ọdẹ gbọ́ kó gbá tẹ̀mí òkè. yorùbá wò lọ ṣàwọn ní èèyàn láṣọ mi bí tí mo bá ti bojú ẹ̀yìn tí mo rẹ́nu mi tí mo rẹ́nu mi inú mi á dùn ara mi á yá èèyàn láṣọ èèyàn wọ́n dẹ̀ ní ọ̀dàbáfò ní ṣe ìtàn ní gbàdọ̀là ṣé rí nǹkan tọ́mọ ẹ ṣe sílẹ̀ tó jẹ́ káwọn máa dúpẹ́ lọ́wọ́ thank you very well on behalf of this whole family we say thank you very much. nítorí nǹkan kékeré kọ́ lọ́rọ̀ ìjò náà lọ́jọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ bẹ́yẹn tí òun ò bá rìn sásìkò nǹkan àbí tó bá ti rìn sásìkò tí òun mọ nǹkan kan pa ẹ̀ nǹkan tá à ń sọ léni yìí kó lábàá máa sọ lẹ́ẹ̀kan sí àdúpẹ́ lọ́wọ́ ẹ̀. èyàn ah, tọpẹ ẹ tọpẹ. ọmọ ìlú wo ni ẹ. <laughs> ìjẹ̀bú ni dáàdi. Eh, bẹ́ẹ̀ ni. ah that's nice mo dẹ̀ mọ àwọn ìjẹ̀bú tí wọ́n nice gan o ẹ ó mọ máa yìí máa tó ń kọrin yìí Marshal Àyìndé Wàsíù Marshal. rárá o. àtòkọ Àyìndé Wàsíù ni ọmọ onífowó ṣe rí. a máa ń gbọ́ àmọ́ mímú wọn. ó mà ìjẹ̀bú mẹ́rin ló ti wà one of those ìjẹ̀bús tí wọ́n tó nice nìyẹn tó ẹgbẹ́ tó bá rí wọn kì í fojú pààyàn rẹ̀ ó dà bó ṣe jẹ́ Ìjẹ̀bú ni ó ti wá yẹn ẹ má wọrí ọlá kò tiẹ̀ wá láti Ìjẹ̀bú yẹn àwọn àgbà ẹ̀ wàrà fìlúbọ́ ahmed excuse me. mi ò mú fìwé kí a gbà mọ́ra. nǹkan tẹ́ bá ti sọ náà lábẹ́gẹ́. Eh, eh, nǹkan tẹ́ bá sọ kọ́ obìnrin ló nílé. ọkọ lolówó orí aya mo fọwọ́ sí. Eh, ẹ dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe yé mi. wọ́n ṣe wọ́n ṣe it's okay. ẹ ṣe gan dáadé. wọ́n ṣe yé mi wọ́n ṣe. ẹ ẹ ikọ́ mi dẹ́wọ̀n máa kàn án lónìí báyìí o ikọ́ ikọ́. bí wọ́n ṣe gbogbo bọ́ọ̀ máa pè é máa ń ṣe. wọ́n náà ń ká. brother bola welcome brother. yóò gbọ́ tó ń pè látàárọ̀ ni. we have a visitor. okay sir. This is our visitor, okay? Now, I want you to go and prepare a room, the guest room. Make it neat and take her there. And give her food, good food. Okay, sir. Auntie, mbora kara ya nyeri gufa. Huh? Hello? Ah. Did I tell you pé uh, eh, she's from Calabar? Ah, okay, no. She's not Calabar. You think everybody that comes here is Calabar? No, sir. Mm-mm. She is from Ijebu. Sorry, sir. Okay, speak pidgin pidgin. Okay, sorry, sir. Ǹjẹ́ Ijebu yàrá kẹ́tọ̀ mẹ́rin ẹ̀dọ́ ọ̀rùn àkàkọ́ ojú ìyọ̀rùn mẹ́rin ló sọ pé. Wọ́n ní kò tẹ̀lé ọ̀nà sí yàrá. Ó fẹ́ fún ọ níbi tó máa sọ sí. Ẹ ẹ kálọ̀. Wọ́n ṣe ọ̀rọ̀ àbí ìgbẹ́ ẹ̀ Welcome, brother. Welcome, ma. Hello. Hello, alọmọ alọmọ wọn kan náà tí òun yóò sọfọ sọfọ sọfọ bí ẹsẹ lọrọ pé ẹ ló jẹ òde nìyẹn dádì ló ń sọ̀rọ̀ on jọ i'm home i'm home We can start coming. inú mi dùn gan lónìí ẹ ayò òní dìbàjẹ́ ẹ ẹni tí ò bá ti lè ṣe fàájì kó pọ̀ sẹ́yìn òdi ọ̀kú jáde fún wa yes <laughs> torí pé lẹ́ni tá a wà ń bí. àgbàlá jíṣàfẹ́ la wà tí fàájì ń ṣàn ẹni tí ò bá lè ṣe fàájì kó bọ́ sẹ́yìn òdi tàbí kírú ẹ̀ kó bọ́ síta àbí kí ni mo wí. yes níbi tá a wá wà yìí ẹni wà tààtà làwa wá celebrate benefactor ni philanthropist ni àjíṣàfẹ́ ẹ wo ẹ má jẹ́ ká kánjú lọ o torí lónìí jíjẹ mú wà wẹjẹ wẹmú wà. alùbàtà kan. adidi invite àyàn tó máa lùlù fún wa tá a máa jó ni ṣẹ́gun igwe all the way from Dublin òun máa lùlù káàkiri ni kò síbi tí ò ti lùlù dé South Africa ni Dublin ni even Texas láti pàdé tó ti lùlù fàjíṣafẹ́ kó tó ní kí invite ẹ̀ wá lónìí ẹ̀gbọ́n tó wí ó tún fi ìlú sòyìnbó ó ní thank you very much. ayé mi ò. ó ní kò síbi tá a kì í jayé dé ìbáṣà amẹ́ríkà bó ṣèlú ọba kò síbi tá a kì í. ẹ ní báyìí a lọ síbi gígé àkàrà òyìnbó we are going to the cutting of the cake now ajísafẹ́ ẹ bá bọ̀ ń bí madam yo <laughs> tá a bá ti gé àkàrà tán àríyá bẹ̀rẹ̀ ní báyìí ẹ máa wá fọ́lù ọ̀dà báyìí ẹ bá mi di ọ̀bẹ yẹn mú in the name of the father. the Son, Amen. and the Holy Spirit. Amen. <laughs> that's good, that's good, that's good. Ó ti ṣe dey bring. bling your body dey shine shine you go still kill me small interlace your cream wey dey take dey rub body sef small You carry try you. oh really. the guy dey take care of you. Eh, sorry uncle take o cash make i give you. Eh? <laughs> èmi nìkan ah, bó ṣe ròyìn ṣìbù ni mo ṣe bá wọn o ah, ah, ẹ wò ẹ bá mi dúpọ́ lọ́wọ́ wọn o ìyàwó ọmọ wọn ọmọ wọn àti àwọn àti ìyàwó wọn gan wọn ní rògbò accident o a máa lọre a máa bọ̀ọ́rẹ́ o ọkọ ọba àdá ọba kò mà ní sá wọn o. i no don know wetin uncle dey talk. Um, it's just appreciating daddy. oh Uka don worry i will deliver your message to pick Uka wey give you the money. ẹyin náà gbẹlẹ ìfẹlẹ ìfẹlẹ. mba nse mama keep am na everything dey give you make you dey. èyí tẹ̀ ń bá wọn ṣe náà ti mú àwọn ẹ máa ṣe wọn o. ẹ wá kọ́ mọ̀gá.

What what what what not buaresi? What are you saying? Is it making sense? Orí ni yàrá mi. Ṣé orí mi lórí àbí orí olórí mi ni? Why are you talking like this? Why would I talk like that? Abẹ́ keep quiet jọ. Mi ni keep quiet. How would you even think that way? Ṣé o lọ school rárá ni? You are educated for Christ's sake. Oh. Ah, dẹ́dẹ̀ ìjọba mi sọ fún So she is behaving like educated related. Yeah, yeah, yeah, really. Orí yàn nínú. You're worse. You went to school. You are graduate you are a graduate and you are shouting in front of your father. òun ló kọ sẹ. òun ló ní kó máa pariwo níwájú bàbá ẹ mo jókòó báyìí ó dẹ̀ ń pariwo mọ́ ọmọ ẹ lójú mi. olólùwọ́n ló ń bẹ́ sọ bàbá òun ṣe máa ṣerú kan báyìí ah, ah, nǹkan kan tó yẹ ká ti sẹ́tù níbẹ̀ yẹn ó gbé wá sísìn sórí rẹ sórí rẹ dáàdi ẹjọ́ ẹ bá mi sọ fún un. this is the case kí ni ìwọ ń ṣe ní yàrá wọn. no gẹ̀ gẹ̀ ọjọ́ tó máa ń jó fún wa ń kà ń gbà yẹn that was what she was just doing. Kola stop lying. Ah. just stop lying irú tó wọn lọ́wọ́ tó fún yín camp. ó lọ bá ní yàrá ẹ̀ mo ní kó máa jójó tó ń jó fún yín ní camp kó máa jọ fún ẹ ṣé o fẹ́ mọ bó ṣe máa ṣe bọ́m̀bọ̀m ẹ. just with a plain mind that you know. doesn't matter. you need to start behaving like a man a real man. ìwọ ṣé nǹkan tó wá ṣe bíbá ẹ nìyẹn. Eh, ike mu ni ṣe ike mu sí yàrá mi ni ṣé mi kàn jojo lásán ni mi dẹ. ike mu sí yàrá ẹ bá bẹ̀rẹ̀ sí í jùdí fún. ń rèdí púpọ̀ ìbàdàn náà ni. àwa ti ṣe tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí torí pé o ti wà dáadáa sẹ́yìn bẹ́ẹ̀ bá ṣe kébékébé léyìí ó lè lé ẹ̀kú lónú lé so you have to be very very careful okay. Yes, sir. get out. get out. nonsense. ọ̀gá. Okay you have an affair tó ti nurture bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ kó lè mature tá à ń gbàdúrà kó lead sí marriage ó wá fẹ́ fi nǹkan kékeré ọmọ tó ń ṣe ìkéèmù ìkéèmù sí yàrá mi ó fẹ́ fi bàjẹ́ ǹjọ́ wo lo mọ̀ tó máa rí another good girl if this girl can decide to go ṣé o mọ̀ pé ọmọ dáadáa lélẹ́yìn ni ká ní kì í ṣe ọmọ dáadáa ni a kàn gbé sínú á dẹ̀ lọ kò dẹ̀ ní wá sọ́dọ̀ ẹ mọ́ bẹ́ẹ̀ kò torí pé ó jẹ́ ọmọ dáadáa ó ja ìjà yẹn síta ó fi ìbínú ẹ̀ hàn kó lè tán lára ẹ̀ tí ò bá love she would have decided otherwise look if you ask me I have a story to tell you have to be very careful this girl is the right woman for you she's nice if you lose her you lose everything baby let me see you in my room. ọmọ dàdí ooo ikú ọmọ dàdí. ọmọ ògbọ́n ẹni o kí ló pa ọmọ àti ọmọ. igun ọlápàdé NYSC bí mo tún ṣe sọ fún mi ni pé manager company wọn tó wà ní Lekki àwọn ti fire ìyẹn pé kí n lọ replace ẹ. and I was even surprised jọ́wọ́ náà ṣì gbé eh, jeep yẹn fún mi mo ṣe wò pé jeep yẹn àbọ̀pọ̀ ah, ah, sí ní àwọn ọmọ ìṣẹ̀pá NYSC ẹ kí lè fẹ́ kọ́ wọ̀nyẹn máa ń sọ ẹ tún gbé jeep fún mi ẹ tún sọ mí di manager nsìn. ẹ prophecy nìyẹn náà táwa bá sọ̀rọ̀ o máa ń ṣe ni náà ṣó rántí pé mo sọ fún ẹ̀wọ̀n ẹ̀ pé gbogbo àwọn àtàkàwé ìwọ ló máa kọ́ ríṣẹ́. ní o kò kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tí mo tún ṣẹlẹ̀ bí mi ṣe di mánéjà yẹn sìn ah, a ṣáà máa rí ibì kan ah, àwọ̀ náà mọ̀. so a lè máa tọrọ lọ́wọ́ ẹ̀ àbí. tọrọ wo ah, bí mo ṣe di mánéjà of course there will be other openings tí o bá sí gan i go create opening. are you sure. why not. <laughs> ìjà lẹ́yìn tí fẹ́ ṣe rẹ̀ wá fi ibì kan wá ṣàkàyè síbì kan bẹ̀ kò yẹ kí. sọpá mi jò ẹ̀ẹ́ o ṣe wá ní ẹ̀. so anyways um, oh. ah. báwo ni alimau. ṣeré èmi ni mo pè ẹ́ and gbogbo tí mo pè ẹ́ pé mọ́mì ni pé kó lọ sọ́jà kó wá gbowó that's not the major reason ìdí tí mo fi pè é gbogbo ọ̀rẹ́ ṣe bí ìtúrẹ́ náà mo ṣe jẹ́ kó wà bí tí mo fi ń bá sọ̀rọ̀. bá listening na ọmọ náà dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn ni. mo gbọ́ ṣó o mọ Ìjẹ̀bú ń gbà yẹn ní camp ni ìgbà tá à ń ṣe ni wọ́n ṣe rántí ìgbà kan táwọn Ìjẹ̀bú kan jó tí wey this girl talk to me quick stop she was one of them wọn ló lead wọn then ìgbà kan tí ijó sami jẹ ẹni tó help me tó gbòòrò yẹn òun nílé. kò sínú àwọn kọ́pà àbí. no kọ́pà báwo <laughs> òun náà ti blend ni ẹjọ́ kan mo kàn ń drive lọ mo á ní kí n ṣe nǹkan kan lẹ́yìn o mo ṣe ń rí ìfàkùn kọ̀ọ̀kan gbì mo ṣe gbọ́ pé ah mo ti kọlu nǹkan mo ní kí n bọ́lẹ̀ pé mo kàn gbárùwò wọ́n ṣe pé ṣe pé àtàwà lélẹ̀ mo ṣe bọ́lẹ̀ ló bá di àwọn madam. kíde kọ́ wa mọ̀ tí ìjọ rẹ̀ ti oh it's not juicy egbe yẹn èyí sì intentionally it's not true true. tàbá sọ̀kò sọ́jà nìyẹn àbáralé ni so mo ní pé ah, okay o um, ojú ló rojú ṣàánú mo ṣe múná hmm. sọ́dọ̀ pop sí ni ẹ pé oh this girl helped me when I was serving like there was a time you know mo sọ ni ah, okay kò sí wàhálà kó máa dúró tiwa so since that time she's been with us but ó ń ṣe ìwà kan. ó ń kọjú àyè ẹ lé yẹn ó yẹ kó mọ position ẹ òdélé ah. tó ń sìn ó wá fún ọ ní impression pé nǹkan kan wà between àwa méjèèjì especially eh, ìyàwó àfẹ́sọ́nà mi àti dáàdi gbogbo wọn ti ń rò pé bóyá à ń fẹ́ra wá ń sìn and there is nothing mo kàn ó help mo dẹ̀ help ẹ̀. I don't like all those impressions. I don't like all those attitudes. tó bá tí bá ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ láwa sókè lágbèdì láwa máa gbọ̀n wọn máa ní pé bóyá mò ń wò àbí à ń ṣe kankan. I don't like it. Stop it. àṣeṣì ń ṣe tẹ́lẹ̀. ṣá máa lọ nu mọ́tò máa wá fún ẹ lówó. kí má lọ. gbọ̀n kó o ṣú ara ẹ gidi gan. ẹ já lọ. máa bá ẹ bẹ́ẹ̀ jọ ṣé o rí nǹkan tí mo sọ. wọ́n ló <laughs> ìwọ gan oníranù ejò sọmọ wọn sóore wọn á gbọmọ wọlé sọmọ àmúre mọ. ọkọ làwọn. ṣíṣe pé kò tó sọ mi ṣé o ṣọ́ pé òótọ́ ni ṣá. èwo nà. pé dádì kan ló bẹ̀yìn méjì. Ah, kí ni tẹ̀pẹ̀lẹ́ yẹn ṣe o fẹ́ mi ga fóònù láti fi pariwo. à ń jà ti tẹ́lẹ̀ ni. nǹkan tí ayé fi ń jẹ kan sìn kún sábẹ́ ewé mọ́ àtẹ́lẹ́wọ́ ni tí n bá la òfin sìn ikú ọ̀rẹ́ wa bàbá kan náà ló bí èmi àti ẹ o gbogbo àwọn àṣírí ilé iṣẹ́ tó ń gbé fún yẹn kí lèmi ṣe fẹ́ gbọ́ monitoring unit lèmi kọ́kọ́ nù ayé so I don't need to confide in him that was the point here. bó náà. shut up kò kẹ́ kí ló fẹ́ mi jọ. no mọ anything. oh mọ anything no problem. Màámi, àlàáfíà yín ló jẹ mí lógún. Àdúrà mi dẹ̀ ni sí yín pé kí n má fojú sunkún yín. Agbára Ọlọ́run, agbára ẹlẹ́dàá mi, ẹ ní fojú sunkún mi, èmi náà dẹ̀ ní fojú sunkún yín mi ò ní wá yín tì àti wá àtẹ̀gbọ́n ẹ̀ à mo máa bá yín jìnnà. nísìn tẹ́lẹ̀ fi dáàdì tèmi hàn mí ẹ jẹ́ kí bọ̀dá mi náà ló bá bàbá tiwọn. ìgbésẹ̀ ìgbésẹ̀ ayé mi mi ò rò pé ó lè rí báyìí lóòótọ́ mo ti fi dáàdì ẹ̀wọ̀n ẹ mi ní kó má lọ ọ̀dọ̀ bàbá ẹ̀ ṣùgbọ́n ajíṣafẹ́ a ah, ti bá dáríjì pàápàá ẹlẹ́dàá mi ò ní dáríjì torí pé òun ló dárìn àjò mi rú kò wù mí kí n máa ṣòwò mi kélekèle àdúrà tí mò ń gbà ní kékeré ní jíjẹ àrọ mi ni wípé kí n ṣòwò mi sójú kan ìwọ náà wo tó sọ ń sìn mo ní mo ti fi dáàdì ti ẹ̀wọ̀n kóun náà lọ bá dáàdì mélòó ni mo kó dání tí mò ń pè wọ́n yẹlẹyẹlẹ ajíṣafẹ́ ni. Yele ajíṣafẹ́ yẹn ló da ìrìn àjò mi rú bíbí mo kúkú tún ń ro tọrọ ọmọ náà máa ń pe ajíṣafẹ́ kò ní gbé fóònù mi ni ìgbà míì báyìí tí n bá pè báyìí n bá máa pe fóònù yẹn padà a ní switch off mo lè fọjọ́ méjì pé tó máa ní switch off switch off mi ìmọ̀ bó ṣe ń ṣe tọ́mọ ẹ̀ bá tún dé á tún fún mi nọ́mbà mi màá tún pè tí n bá tún pè báyìí àgàgà tó bá tiẹ̀ gbọ́ ẹ̀ ló tó gbóhùn mi báyìí ó máa kọ́ tiẹ̀ ni. tipẹ́ mọ́ ń pè wọ́n mo máa ń pè é. ẹyọ ẹ pè wọn. kí tó pè é. Ah, ọ̀dà mo ti gbọ́ bí ìkókó parọ́ níbẹ̀ kó lórí fóònù rẹ̀ èyí tó tún mú wá fún mi oríṣiríṣi nọ́mbà lọ́mọ ẹ máa mú wálé. Mm-hmm. Mm-hmm. ó ti rìn gàn. sórí báyìí ó ti kọ́ tẹ̀. ọtọ́ mà ni màmí nọ́mbà bìsì. kò ní gbè ó ti mọ nọ́mbà mi. màmí ẹ ní sùúrù ẹ kí lóore bọ̀dá mi. ọlọ́run mo máa ń bẹ̀ ẹ̀yin tẹ́ sílẹ̀kùn àárọ̀ yìí tẹ́ màmá tì ẹ má dàrin àjò ọmọ mi rú ọlọ́run ò ní yẹn ẹni tó máa dàrin àjò wọn rú sínú ìgbésí ayé wọn ilé tí wọ́n bá tẹ̀sẹ̀ wọ̀ láàárọ̀ báyìí ilé ayọ̀ ni ibẹ̀ náà máa wà títí dọjọ́ ogbó wọn wọn ò ní rírù tèmi yìí o torí bóyá mi ṣe yan tèmi ni tó bá jẹ́ bẹ́ẹ̀ à kódà mi ò yan dáadáa ẹ́ mo dẹ̀ máa ń sọ ń gbé ìwé mi pé ojú kan ni mo fẹ́ ṣòwò mi sí kí n ṣáà wà ń bẹ̀ títí dọjọ́ ogbó kí n jókòó tá àwọn ọmọ mi ajíṣafẹ́ yìí ni ajíṣafẹ́ yìí ni ah ajíṣafẹ́ mi ì ní fẹ́nu mi báyìí mi ì ní fi ṣépè fún ọ mi ì ní fi ṣépè fún ẹ. iye kan mi o. ọ̀rọ̀ jẹ́ mi. ṣé o ti bá mi fún number one. number one number one báyìí ọ̀rọ̀ jẹ́ ọ̀dà number one nulẹ̀ yìí mọ́ ah, ọ̀dà ń bọ̀ dé nulẹ̀ yìí mọ́ Buhari nulẹ̀ yìí ọ̀dà mọ́ dádì ẹ̀ number one. bàbá Jamiu ẹ̀yin náà mọ̀ that is a very principled man tó ń bá jáde ń sìn ẹ̀yin náà ẹ sọ fún wọn wọn láì kéèyàn máa confront wọn ẹ sọ fún wọn directly eh. you get. Ah, ọ̀gá ló dé. Yes, sir. Paul. Yeah, yes. Aki <laughs> uh, ah, ni mo ní mo fẹ́ bá wọn sọ o, mo dẹ̀ ní pé tí wàá dé ibi nǹkan kan tí mo ní kò fẹ́ sọ o. Um, actually, bàbá Jami wẹ́rẹ́ pé wọ́n ní àwọn fẹ́ràn yín. Eh, ok, Jami ń gbọ́. Yes sir, ẹni tó kún grandpa mi l'Ógbómọ̀ṣọ́ òkú àwa fẹ́ sòkú ẹ̀. Àmọ́ àrínimáni làkínimáni èèyàn gbọ́dọ̀ ríru yín lẹ́yìn èèyàn kan sọ pé àwọn ò rí èèyàn mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi l'Ógbómọ̀ṣọ́ a ṣe wẹ̀jẹ̀wẹ̀ mú ọjọ́ mẹ́ta là máa lò níjọ́ tá a sì òkú yìí wọn àpá màálù o àpá ògúnfe o ìnàkí ni tẹ́yìn ẹ̀gbẹ̀gbà la pa ìnàkí lẹ́jẹ̀ fọjọ́ mẹ́ta ẹ jẹ tẹ́yìn o abonú nàkí a máa dùn honestly speaking. <laughs> ajami o tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ o fẹ́ kí n tẹ̀lé ẹ lọ. mo fẹ́ kẹ́ bá mi débẹ̀. yọ ti ẹran ìnàkí kúrò. ẹ ẹ fẹ́ jẹ nàkí. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìnàkí yẹn lẹ fẹ́ jẹ dandandan ẹ kí mi jókòó sí ilé kẹ́yìn lọ jẹ̀nà kí ni. ẹ ẹ sísà téèyàn bá jẹ̀nà kí n jọ kan ọdún márùn yóò lè kún ọdún tó fẹ́ lò láyé tó bá jẹ́ njọ́ mẹ́ta ọdún mẹ́ẹ̀ẹ́dógún nù. ẹ tẹ̀lé mi lọ àwọ̀ ẹran mi fẹ́ yìí ayé ìnàkílà wa wọ́n jẹ̀nà kí ni tí èkú torí mo ṣe wà mọ́ kí n lo one seventy years tẹ́gbẹ́ mi máa ń sin mọ́lẹ̀ ni wọ́n tó lọ sinmi tí mo rán palẹ̀. a ti jẹ. ọlọ́run a ti jẹ. a ti jẹ a ti jẹ sí i. bàbá mi bá nàbà wá sọ̀rọ̀ bá fẹnu sí o kárí ọmọ tó yé kébù skin pọ́pọ́. bẹ́ẹ̀ ni ṣe jọ dáadé. ikú ọmọ dáadé o. dáadé <laughs> ìgbà tó wà kékeré. ọ̀rẹ́ ẹ bá ọ̀rẹ́ rẹ̀. brother from another one. ma so ma. gba sọyọ. ikọ idigbo ikọ jọ ikwọ. ee ṣùkọ́ ife rome jẹ́ ah ire grace wé mọ obìnrin yẹn obìnrin yẹn kọ́mọ iyebu iyebu alimo alimo iyebu i want to give you advice o oh. hmm. na wetin dey do you with brother kora sef Ide o ń bí mi àbí. Mm-hmm. Ṣé o mọ̀ kọ èmi rè gbà? I'm not a press my brother jẹrẹ. Rescue. Èmi rè rescue Kọ́lá. Níkẹ́ ejò ejò ṣó ń bùṣọ lẹ́sẹ̀ báyìí. Èmi rè rescue rẹ̀. N'ayé kọ́pá Rome kọ́pá kọ́pá ṣọ́ èmi rè rescue rẹ̀ o. Ìdírí mi dẹ̀ ṣe ṣe rescue yẹn hun torí fọ́ mo láìkì rẹ̀. O understand asin rẹ̀. Àmọ́ ikọ́ kí n bá lè fẹ́ bọ́dà kọ́lá ah ẹ sọ ni rè máa fẹ́ nu lé Iyebo, you been think say na because Brother Kola na be the only son of this man, okay? Eh. Because you think say you sef when you become Brother Kola wife, you sef go dey chop money. And eh, you wan make that that, that thing wey uh, Ebenezer Obey sing for the whole of Iyebu people say, "Ekekere Iyebu, Owori, Apa Iyebu o, uwo ni you no go get money from from from, from house. máa eh, ṣe é pé ah, èsì kékeré òjẹ̀bú àpà òjẹ̀bú ṣé wò mọ́ ọ̀nà dédé ọ̀nà kọ́nà rí bá máa gbà láti rí fọ́ mi rè fẹ́ kọ́lá ní iléèwé ah, orí máa gbà orí máa tọ̀ na mi. iyebo mi make i make i remind you one thing the day wey brother cry drag you for hand enter this house mm. you know say na me go prepare your room that day na me carry you enter i see you for this house. yeah exactly what i'm saying a ní mi ò lè dá ìgbìyànjú ló fi kàn jẹ́ ká fi sí first stack first stack ṣe bọ̀ sí center. Eh, of course, Subaru Shima, why without bringing all those things? I will, I will definitely come with those things. No, no, no, I'm with you, I'm with you. Ah màá try láti gbé gbogbo àwọn kìnìún ẹ̀ màá gbé dání. Okay. Mm, all right. Mm, please. All right. Later. Mm, yeah, I'm sorry. Hello, dear. I'm fine. What's up? I'm okay. All right. Oh, Jaku. Mm, mm, I'm fine. We'll log in on the Jaku. All right. No comodidade fast fún ọlọ́gbẹ́ ní àárọ̀ alàgbà àṣeyìn pẹ̀lẹ́ ànírúurẹ́lẹ́ mọ́sá láti lè ran ìwádìí wa lọ́wọ́ àwọn méjèèjì ni suspect they are under arrest. Officer. Yeah. I want to know that individual killed my child. Okay, sir. Ẹ ẹ sà, a máa tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò. Police station wa yẹn, ẹ̀yin lẹ́kọ́ fún wa. Tá a fi wà ní judicial ta wa yẹn. Ọ̀gá. Yeah. kó àlìmọ́tù àlìmọ́tù gìdá ń kó wá kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní lọ ikú ọ̀pọ̀ ẹni tí ń pè ní ikú ọ̀pọ̀ ẹni à ń pè gbogbo wa la dágbádá kú àmọ́ bàbá tiẹ̀ wá dágbádá kú náà sọ yẹ kéèyàn sàn kú léwe ni sọ yẹ kéèyàn sàn kú léwe ni ọmọ kékeré ọmọ tí wọn bí ń jò ní second citizen ó sì kú pé ibi iná fìtílà ó kú máa òbí ẹ lójú kì í sẹ àwọn òbí ẹ nìkan ló kú máa lójú àwa òṣìṣẹ́ bàbá rẹ̀ gangan tí máa bọ̀wọ̀ fún wa ó kú máa lójú ẹni ó ṣe eléyìí ọlọ́run gbọ́ ẹsẹ̀ rẹ̀ lọ́dọ̀ mi yàtọ̀ sẹ́sẹ̀ ní ọ̀padé léegi wá punishment kan lọ ẹ̀kan fún wọn ọlọ́run gbọ́ kí ọmọ ẹ jẹ poison ọjẹ poison ta ló lè fún poison jẹ. bí lè bá ń dúró lóko mọ̀jàlá ló sòkò rẹ̀ gbogbo bó ṣe ń kùn bí òkú tí ọ̀pọ̀ máa gbogbo ẹ̀mọ̀ ń gbọ́ àmọ́ kí ló ṣẹlẹ̀ gan. àṣebọ́mọ ń ṣe rí ohun tọkàn ga lásán àṣọ ní ẹ̀jẹ̀ lásán ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ sáìsì ẹ̀jẹ̀ tí ń bẹ lára màálù bóríjà ni èmi ń gbà tẹ́mi ṣe tẹ́sì àṣehàn lẹ́jẹ̀ lára mọ̀ kàn nẹ́kàn lásán ni ọlọ́gbọ́n dókítà ní ẹ̀jẹ̀ tí ń bẹ lára mi ó ní jẹ́ sáìsì ẹ̀jẹ̀ òkété àbí sáìsì ẹ̀jẹ̀ ológbò ìní ń bẹ lára mi kókó ló báyìí ọmọ sí ẹ̀jẹ̀ nìyẹn tó bá rí ẹ̀jẹ̀ sí kúnlẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí bí tó ń bí pọ́ìsìn nìyẹn ta ló lè fún pọ́ìsìn yẹn. ẹ bàjá mi kí n lè jẹ gan tẹ fẹ lẹjẹ gidi lára. mi náà ń jẹ. sóúnjẹ àjẹkù tá à ń gbé fún iná lẹ́ẹ̀fì a jẹ́ dẹ́fà àwùjọ wa o níjọ́ kan tá ń lọ sí àtàbàtọ̀gá awọlé múnidè adéọbíọ̀ àwọn wò sẹ́lù kúbáyì jẹ́ká dógò àsìkò báyìí lójú mi sí irọ́. ojú yóò tiẹ̀ wọ́n rí gan ìnàbí pọ̀ ìwà àtọ̀gá ẹ̀ máa ṣe nàbí wọn oríṣi aṣẹ́wó lẹ́wọ̀n pé káàkiri gbogbo lóhùn aṣẹ́wó àwọn yíwọ́ àṣẹ máa le wọ́n ní di àbí ọ̀gẹ́ ìgbàsẹ́wò ọ̀rẹ́bìnrin ni wọ́n ní. àdàpè ni ìyá ń jẹ́ ya ká ìyáwó ní bẹ́ńkà tí olóko ẹ máa ń gbàsẹ́ ń gbàsẹ́ mọ̀ ń gbọ́ èmi máa ń pẹ́ ń gbàsẹ́ kúsá tọrọ ọmọ ọ̀hàn lára rẹ. ìjà fèlè lè bẹ̀ jẹ́ kí mi jà ń tẹ́yìn o táwa lẹ́yìn rí ẹnlẹ ńlẹ àwọn anágboro àtúrò ìrìnàjò lọ nìyẹn kalaba ni ó ṣe púpọ̀ mọ́ ọ̀gá ìdí ni pé tọkọ bá jẹ pọ́ìsìn kú tó jẹ májèlé kú ẹjẹ́ abèrè lọ́yàwó rẹ̀ tánú ṣe ń jẹ fún gbónulé. Ah! Ah! ìrònú ẹ̀ máa jinlẹ̀ onílòrònú jòjọ́ tí mo ti rí ọ ọlọ́ngbọ́ bó o ṣe dúdú ní ìrònú ẹ̀ jẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n lónìí ìrònú ẹ̀ láìtì kalaba ló ń sọ oúnjẹ fún alóòótọ́ òun ló ní sáǹsì àti ìfipọ́ ìsìsì oúnjẹ fún èèyàn àmọ́ ronú tèmi ọlọ́ba wọn o ẹni tó pàṣẹ kan sì ti tèmi mọ̀ ìjẹ̀bú ni ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ kan. ẹni bá sì ra ẹnu àyà òde òkúta èwo ló ní. <laughs> ọ̀nà náà la rí sí. bẹ́ẹ̀ bá kí ló fẹ́ fi kẹ́gì sí. a lọ ra ògùrọ̀ ni. ẹ fẹ́ ra ògùrọ̀. bẹ́ẹ̀ ni ah, ẹnu ṣe mọ ṣe ń láàárọ̀ ọ yẹ kó máa advice ọ̀gá tí sọ yẹ kó tó máa bọ ògùrọ̀ bẹ́ẹ̀ sọ ọkọ̀ ọ̀gá tí ò ní ògùrọ̀ ní tá a ti lò ti pẹ́ ọ̀gá láwọn òòlù tó lẹ́mú nínú pé kí n ra ògùrọ̀ sínú kejì. àbúrò yẹn gbalẹ̀ ni ẹ rọ ògùrọ̀ sínú mọ́tò àwọn erékeré òsì tó máa ń ṣe ń bá ṣe erékeré òsì pé ah, ah, ògùrọ̀ ní mọ́tò bẹ́ẹ̀ àbọ̀fẹ́ ra pẹtiró. ẹ mà pé epo ní oúnjẹ mọ́tò lè ń béèrè pé ṣé mo jù sẹ́ẹ̀rì míjọ́ rẹ ti ń tẹ̀ mọ́ àìmọ́jọ́ mọ̀lá lójú ọlọmọsẹ máa wọn tó kọlà fún ọ ni ntí láàrẹ fi nàró bí ọwọ ara òjò mọsẹ márìsìn ni ọ máa sọ̀rọ̀ sí mi báwọn gbọ́dọ̀ mà ẹyìn ntòtí ẹjẹ kí mi ò fẹ́ pè ọ ni pé mo fẹ́ yìn pa ẹtì ẹsẹ pati grandpa mi lóko mo sì invite number one èèyàn ọ̀gá mo sì bọ́ fẹ́ gbé wọn wá àmọ́ tó o bá fẹ́ kí n fún ọ ní sẹ̀mó tó o fẹ́ kí n fi sẹ̀mó dùn ọ níjọ́ náà ra nkàrà ànkàrà tó o bá rà ní tíkẹ́ẹ̀tì sẹ̀mó láì ra nkàrà o ní tíkẹ́ẹ̀tì náà. bàjá mi ọ̀rọ̀ rẹ̀ o ṣé ẹ̀ máa pè tí n bá pé ọmọ ten years tí o tẹ nǹkan rí mọ́lẹ̀ tó bá pé twenty years tí o bá tó nǹkan rí jọ tẹ́ pé thirty years tẹ́ ta nǹkan rí kán tẹ́ pé forty years tẹ́ fọlá lára mọ́lẹ̀ ẹ ṣé grandpa yín tó kú ẹ tó máa ń kára èmi dẹ́rù èlò láàjọ ń gbà ń sálárì èlò láà ń gbà lóṣù táwọn fún mi kawó. ó yàrá kó tó pópó gún ọ̀kẹ́ èèyàn tí ìfẹ́ bá bẹ́ńbẹ́ bá mi rà á. tẹ bá ń mọ̀ ọjọ́ mọ̀ pé mọ̀ pé ẹ ṣe sìnà. ọ̀gá wa ń nàbì. mo rò kó ń sìnà gan lẹ́yìn. ó nàbì ẹ̀ ebi ìjẹbẹ gbòòrò sí táǹkọ́ ń gbòòrò ẹnu òsì. torí fọ mo láìkí rẹ àmọ́ ikọ kí n bá lè fẹ́ bọdà kọlá a ah, èsì sọ náà kọ ni má fẹ́ iyebu you been think say na because brother kola na him be the only son of this man uka yeah. because you think say you sef when you become brother wife you sef go dey chop money yeah. because ebenezer obey sing for for for your yebu, village say kekere yebu, akpa yebu, uwo ni. no problem uka dey call me abi. abomọ̀gá ń fẹ́ èyí tó tẹ́rìn ni tẹ́rìn gbẹ̀kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ́mọ̀gá ń fẹ́ ni abẹ́bọ̀rọ̀ ti sọ. ọ̀gá jábọ̀ àmọ́ ẹni kànú ẹgbẹ́ àdúrà ọ̀rọ̀ pátápátá wá dákẹ́ bí ẹni pé ọ̀rọ̀ ilé ìjà wà láàlẹ́ ẹ̀kọ́ lé mi. Ah, nígbà tí yóò ṣe pé èmi rò pé ń ṣe àwàdà ni pé ẹ̀fẹ̀ ló le àṣì àwàdà rẹ̀ ò le àṣọ mẹ́ẹ̀ni business ni òun lọ pa ọmọ ọ̀gá o. àbájá mi èmi náà ṣàkíyèsí ojú ọmọ yìí kò sígbàkigbà tó máa ráfẹsọ́nà olóògbé tí ò ní bọkànjẹ́ yóò máa pò sí ní bí ìgbín Kini kini kini. kí ni kí ni. àmọ́ inú mi dùn bí wọ́n ṣe kún wa lọ ságbó ọlọ́pàá gbogbo pátápátá lágbó ọlọ́run ò ní bọ̀ wọn ò ní bọ̀ ọbẹ̀ jèrè lẹ́yìn ọkọ̀ wọn ò ní jèrè mi tí a lọ wọn sọ ti ìwọ ọbẹ̀ ni wọn pẹ̀ lẹ́wọ̀n àbí ọ̀bọ. kílẹ̀ yorùbá lè ti sọ̀rọ̀ yìí. wọ́n dàn mẹ́wàá wò ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ọlọ́ngbọ́. ajá mi sẹ́yìn láti fẹ́ kọlà ẹ má ṣe bí ọ̀gá. tí wọn bá tọ́ pé mo kọlà tí ẹ̀sìn mẹ́wàá lórí ọ̀rọ̀ yìí o ó kọ́ tá a sọ̀rọ̀ nínú ẹni nígbẹ́ mo sì mẹ́wàá. bá lọ dúró ṣe bá sojú ọ̀gá ọmọ dáàdì ooo ikú ọmọ dáàdì ọmọ ògbọ́n jehova jésù kristi michael mímọ́ olúwa lọ́rùn àwọn ọmọ ogun olúwa ṣẹ́gun fún wa ikú ọmọdé ikú àgbàlagbà nínú ilé wa olúwa máa ṣe é fún wa ṣé bí ìwọ lọ ní ká bèrè ìwọ yóò kákanlẹ̀kùn ìwọ yóò ṣíkùn fún wa olúwa wá ṣẹ́gun fún wa olúwa ọlọ́run ọlọ́gbára olúwa wá bá wa ṣẹ ẹ̀mí ọ̀run wá bá wa ṣẹ olúwa ìkẹ́ bá wa ṣẹ olúwa ìkẹ́ wá ṣẹ fún wa ọlọ́run ṣẹ́gun fún wa olúwa ìkẹ́ àmín jésù àmín jésù àmín jésù àmín. wọ́n ṣẹ́gun ìdílé wa ní fún mi gbogbo ẹni tó pa ọmọdé tó ń pàdánù ẹ̀mí ọwọ́ tú láṣìírí ẹ̀mí ọ̀rọ̀ wọ́n tú láṣìírí wọ́n ṣàánú fún wọn ní ọlọ́run ẹlọ́gbẹ̀rún ọba mi tú láṣìírí. ilé madam. wọn sọnù lé wọn aṣọ di abati ọwọn bẹ̀rẹ̀ sí kúnyàn bí ankun màálù. ẹ tó máa kó a darúgbó. ẹ̀jẹ̀ ọmọ lèmi tẹ ẹlẹkọrọ pọ nsọ sí ẹ̀jẹ̀ ọgá pọ gan o. pẹ̀lẹ́. àwa kan ń gbọ́ ní ara tí ẹ fojú yẹn kan. ẹ fojú rẹ ọmọ pẹ ó pẹ̀lẹ́ ayé ojú rẹ rí bí ọ̀kan lọ́fọ̀ọ́ mú bẹ́ẹ̀. ẹni fi gbọ́. àmì mà ẹ pẹ̀lẹ́. jáde wa ẹ pẹ̀lẹ́ jàre o yàtọ̀ ọmọ rẹ yan o jàre. mo kàn ní kí n present condolence mi ni. ìyẹn ó dà bẹ́ẹ̀ olúwa dó tì í sá ẹsẹ̀ gan. ewu tún lè léyìí. mo gbé mo dáràn ìbọn kí mo wọ yìí. Ah. kí ló ṣe yìí àpárá ewúrẹ́ ìjọ pé ewúrẹ́ náà táwọn bá ń bẹ̀rẹ̀ mi ò lè bẹ̀rù ẹgbàgbé you are invited here by myself. Have you forgotten that? Now to remind you again. Gbogbo ọ̀fọ̀ àti ìbànújẹ́ inú ilé yìí èmi ni mo kó wá. Ah! Àwọn Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní iṣẹ́ òdìdí iṣẹ́ okùn ní gùn kó má níbi tó ti kó wá. Torí májìyà lásìjà májìyà ló fà. Màmá mi bí mi sáré bàbá kan wá fìyà jẹ màmí ọjọ́ kan àná bí ìṣòro ọjọ́ kan ẹ̀mí bí wàhálà ọ̀ká bọ́ ọmọ lè poro ni. I am here to make a revenge for my mom. Ah, Ajisafe, wọ́n wí bẹ́ẹ̀ mo wá bẹ́ẹ̀. So, hotel ló wà látijọ́ yìí. So, Gbémisọ́lá, pẹ̀lú pé mo sá fún ẹ tó ti mo wá rí báyìí, o tún wá mi débi. Kí ló mean? O ṣe máa sá fún mi, kí ló mean láti sá fún mi? Sá fún mi fún kí Anyway, Gbémisọ́lá. Má fọwọ́ ẹ̀ kàn mí. Kí ló Anyway, mi ò bẹ̀ jà. Mi ì dẹ̀ sọ̀rọ̀ pé bí àwọn sá fún responsibility. For one thing I want you to know. Nǹkan tó wà nù ẹ̀ tí n bá nílẹ̀, I will give you a call. Ìwọ àti ta ni? àwọn wo ló ń bá sọ yìí. I think you should understand better. Ajísafẹ́ Ajísafẹ́. ṣùgbọ́n mo rántí ọjọ́ kan tí mo bá sọ fún gbogbo wa ń bí. ṣe jọ dáadé dáadé ìgbà tó wà ní kiri. ẹ̀yin olówó lára tó pọ̀. Okay. ah thank you. mọ́mí ẹ káwọ́ mọ́mí ẹ káwọ́. ó ṣe mọ́ wọn. àwọn náà mọ̀ ẹ́. ẹ wá jẹ́ mi. Olha, assim. Acho que Okay, okay, okay, É, é uma bomba. Ok, ok, ok, homem. Ah, Lá, ó. É, isso aí. ọmọ yìí wá ṣe nílé. ọmọ bàbá mi. jọ ṣé bàbá àjíṣàfẹ́ ṣé ó bá mi rẹ èmi àti ẹ̀rẹ́ kí ni ọmọ ẹ̀ ń wá nínú ilé mi. lord mi ṣé ẹ̀yin ò fẹ́ kí ọmọ bàbá méjì kí wọ́n jọ máa ṣe pọ̀ mọ́ lábẹ́rú questions wo lẹ́ ń dàpọ̀ lẹ́ẹ̀kan. ọwọ́ mo ṣe ọkọ láwọn ara fún mi sí ẹ o. ara ń fún yín sí ṣé gbégbé máa pa mi. ṣé wọ́n fẹ́ pa ni. àṣọ ṣé mi lè pa ni kí ló fi kí ló fi ṣe jọ gbèrè lè. mo lẹ́rù pa màmí ẹ wá jáde kí ló tẹ ẹ̀gbá bíkì báyìí kí ló tẹ yín tẹ máa ṣe báyìí náà. ẹ kílẹ̀ kílẹ̀ kọ́tẹ́ sọ kílẹ̀ jẹ́ báyìí báyìí báyìí. Mami! Kí ló ṣẹlẹ̀? Ah! Ah! Kí ló ṣẹlẹ̀? I don't even know. À ń sọ̀rọ̀ lọ́wọ́ bí wọ́n dẹ̀ ṣubú ṣá bọ. inú bí mo ṣe kàn dédé rí sí náà nìyẹn náà. mọ́mì ah mọ́mì máa ti kú. Eh, she's dead. dead. wọ́n ti kú náà. kí ló wá kí ló tó fi pa wọ́n. kí o. you you killed your mother. no no no no no you don't implicate me. W what kind of implication what are you talking about. ṣebí mọ́mì wọlé lẹ́sẹ̀ wọ́n sọ àìsí mi wọ́n kí mi wọ́n dẹ̀ jáde sí and look at her on the floor she's dead. Aṣọ ah, we were we were talking here. Wọ́n dẹ̀ ṣubú náà wọ́n ti bàtà. Wọ́n dẹ̀ ṣubú. Ìwọ ló pa wọ́n. Ìwọ àti tani. Ìwọ ló pa wọ́n. Sọ wàá tẹ́lẹ̀ kíra kill her. don't implicate you kill her. máa implicate o máa implicate you jẹ́kọ̀ọ́ yẹ pé o máa implicate o. jẹ́kọ̀ọ́ yẹ pé o ó sọ fún ẹ o. mami mami. máa tún kọjá o don't push me. are you mad. o fẹ́ pa ọ́ sí ẹ. o ṣe bẹ́ẹ̀ o. o fẹ́ pa ọ́ sí. irú àbúfẹ́ pa ọ́ sí ẹ o. ẹnu mami mami. èmi ò plan láti pa màmí lọ́jọ́ yẹn o coincidence ni ẹ tí mo fún ní poison ni mo mọ̀ torí pé ihò tó gba láǹgbá ò lè gbà kan ó lè mi àtọ́ ọmọ bàbá mi gangan ọmọ bàbá onílẹ̀ mi ni o ọ̀nà tí mo lè gba ni láti fẹ́ra mi hàn láti pa kúkúrú láti pa gígùn dànù ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kan ó ká dádì mi mọ́lé lọ́wọ́ alẹ́. ẹnu la bẹ̀rẹ̀ fi ń tún aṣọ ṣe ẹnu la di àkókò fífẹ̀yìn ẹ̀ mọ́dọ̀ kí láǹfààní rógbó àpá kò láwẹ́ àtúbùjẹ tún wà kóró kàkà kíkú má jẹ sísè. ikú ọmọ dáàdì ikú Move. kílẹ̀ it. move what's this what's this kílẹ̀ yẹn move kílẹ̀ kí mo ṣe ẹ tẹ kí mo ṣe pápá mi bọ́ sí ọ̀nìgbò bọ́ pàdé tẹ apàyàn ni ọkọ̀ sí ọ̀nìgbò ó jẹ tù ẹ ma ẹ bá bẹ lọ ó jẹ tù no be wrong ọ yà gbọ́ àyè wà á àyè ọ̀gbọ́n gbọ́ ọ̀gbọ́n gbọ́ òkú gbé ọ̀gbọ́n sọ̀rọ̀ mi tàbí kọ́. everything dey happen. ẹ jẹ́ ká fìjà fọ́lọ́hún